الله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سكوكم ولو وبعلا نجله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìfẹ́ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́ ọlọ́wọ́ba ọlọ́wọ́ba kuma bá nábi náà tàwọn ará lè tàwọn sùfábà rẹ̀ a ń bẹ̀rẹ̀ wọn bá kúsànú àwa náà pẹ̀lú àwọn òbí wa akíkíra wa káàbọ̀ sórí ètò àgbọ́yé islam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam wípé man yuridillahu bihi khayran yufaqihu fid-din ẹni tó wọ́n fi fi dáadáa ẹ̀wọ̀n fún lágbọ́yé ẹ̀sìn rẹ̀ ọlọ́run bá ń bẹ̀ sànú wọn mọ́tà àfẹ́rẹ́ dáadáa fún lágbọ́yé ẹ̀sìn rẹ̀ ọlọ́run bá dáàmì ní islam nígbà ọ̀rọ̀ tá à ń bára sọ عن الدعاء والعبادة ودعاء المسألة دعاء وجبت إيان في الدلان وبالي إيان كران وبالات الدلان وبا بيك كران وبا الدعاء ذاكو إيان دلان وبالات مزكيني لا تكران كلا ولا وبا أعني ننو أفضل الذكر إنه كل الله جميع وعيسينا كلا وبا أوناني القرآن الكريم رأى قرآنا ينبرا واسو قلوا الله سبحانه وتعالى wọ́n sá àti koran náà ní ẹ̀rí tí kò kàwà má sílẹ̀ ìwà lórí wa lórí lórí tí wọ́n ti bá pé alukọ̀rán hujjatun laka wa alaik koran yóò máa jẹ́rìí fún ẹ àti kó máa jẹ́rìí àdínsì rẹ sànú wa kó fún wa ní ọlọ́ọ̀ba dáàmì ní islam gẹ́gẹ́ كفي وقلوا باسكوالة التي ما ومنك القرآن الكريم أما الصحابة رضوان الله عليهم أجمعين مودع بلدع كوصة وكتب الإسلام هذا من القرآن هذا الدنجات من القرآن هذا اللي البقى لين سقلت بكايوة إنه إلا الله توانقى القرآن هناني إسلكت لسلسلسل بكالنوع سيدة النبي محمد صلى الله عليه وسلم أبو يحيى abu yahya oní òun tẹ ọmọ òun yahya kan lẹ́gbẹ̀ẹ́ ọmọ ẹ̀ wọ́n tún mọ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yahya wọ́n ka Qur'an ó lè fi ẹsìn lẹ́gbẹ̀ẹ́ kan ẹsìn yẹn wà lẹ́gbẹ̀ẹ́ kan yahya wà níwájú bàbá rẹ̀ bàbá rẹ̀ abu ń ka Qur'an wọ́n bẹ̀rẹ̀ sí ka Qur'an yìí sura tó ń kala ní fatiha àti ìbẹ̀rẹ̀ ní kálọ́bà ẹ̀sìn fẹ́ já ẹ̀sìn ọ̀fẹ́ já ìmọ̀ fẹ́ bá ti dákẹ́ ẹ̀sìn mọ́ farabalẹ̀ wọ́n ní kálọ́ ẹ̀sìn ọ̀fẹ́ já ẹ̀sìn ọmọ ìjà ẹ̀fẹ́ já lọ́nìkàì bí ní gbọ́mọ̀ ẹ̀kú gbẹ̀gbẹ̀ ẹ̀sìn kọ́ àjá kó máa tẹ ọmọ mọ́lẹ̀ jàre ìgbà tó wá fẹ́ gbọ́mọ̀ yẹn bó wá tẹ̀sí ìdíkì ìmọ̀lẹ̀ kẹ́ ń àwọn sàhábà àríjúwánu lẹ́yàrí àjùmáyìn ló fi nǹkan yanu báyìí wọn kí wọ́n lè mà ṣùgbọ́n ya yá rasulọ́lá ìkẹ́kọ́ mọ̀ sílẹ̀ na yà náà ya. wọ́n sílẹ̀ sí yá ka quran mo sì fi mẹ́bẹ̀ kan yàháyà wà lẹ́bẹ̀ kan sí ìfẹ́lẹ̀ kí wọ́n ti ń lọ àwọn màláìkà ní sọ̀kalẹ̀ bọ̀ wá wọ́n gbádùn tìdáwà rẹ̀ tìdáwà rẹ̀ ni wọ́n gbádùn wọ́n sọ̀kalẹ̀ wá fẹ́ wá gbọ́ màláìkà sí ẹsí rí lára ẹ̀sí dálò gẹ́gẹ́ jáǹtì ẹwọ orí ńlá ńlá ti ṣẹlẹ̀ bí Qur'an wọ́n ti máa ń ka Qur'an mú rẹ̀ wọ́n láì orí ńlá mú kí kórè rẹ̀ wọ́n ti tẹ́ ibi tí wọ́n ka Qur'an sí fún ọmọ sábẹ̀ ṣé mo fi kú fọ̀ ṣé mo fi pegele mo yà mí Qur'an ti tu kùránì yìí ó wà very very important ní kálùkù wá gbìyànjú àti máa kùránì náà ké káfí máa kéèkì tó máa kéèkì kan tó lè sọ fún wa bí kágbìyànjú àti máa fi máa rẹ̀ ẹ̀lẹ̀ máa ronú sí báwa sheikh mahmoud abubakar gumi rahimahullah ọlọ́run kó bá ti dáadáa fún bàbá náà báyìí nígbà tó bẹ́ẹ̀ fi tẹ̀sírí rẹ̀ tó bẹ́ẹ̀ fún ní rọ́jùlọ àdáhán ilẹ̀ màání alkùránì jálàkà yí padà jálàkà yí padà sí àwọn àtúmọ̀ Kùránì tí wọ́n kùrọ̀ fún kankan Kùránì ni àìrùmísì káàkiri ẹ̀mọ̀túnmọ̀ rẹ̀ tí wọ́n rùmísì wani ya dalaka ibarabbi abani ila ma'ani alquran dalaka ita dalaka kalamar musu qur'an time qur'an dole ne su kula wa anzalna hadha alqur'ana ala jabalin ra'aytahu khashi'an mutasaddian min khashyati allah تلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون فكان كمان القرآن كذا بحثه أو كنيتي أشوف ما في رونو ففي القرآن أكلام بأسر بأسر بأسرني كذلك بأسره بحيك فهو بن وفيد فهو أو أو ثم سواء القرآن عدوان القرآن إيه، الله يوصلك الأمثال لا كنت أقول لكم إني لعلهم يتفكرون كتب أمرهم بهم الإسلام أدوان وكوا جاءت بينجو أتمنى القرآن كواسكو gbogbo wa àti ọkùnrin wa àti ọmọdé wa àti ọmọdé wa àti ọlọ́gbà wa àti obìnrin wa láti fi four hours lójúmọ́ ilé àfihàn two hours péré láti máa wọ́n mọ̀ nǹkan Qur'an every day spare two hours láti máa wọ́n mọ̀ nǹkan Qur'an هيموا يتنج القرآن جراد بوي وحا نقل كما القرآن قرآن فأذا كما القرآن قرآن أما سنوان تعلم كنين نسلس يعني كان ولي ما باين كل ما بلوا أما سنوان تعلم كنين أمتنا نقول على كلام يسجعني أجدون ما هي دون في الوقت وابتغي فيما أتاك الله دار الآخرة ولا تنسى نصيبك من الدنيا وحسين كما أعطنا الله إليك ولا تلبس في الأرض إن الله لا يحب المفسدين وابتغي فيما أتاك الله ودار الآخرة يطلعون فيه يطلعون فيه يطلعون فيه على هذا يطلعون فيه في ولي الكلام ناو اللي عينك قلوا قلت انفاوا في قما لو قما بو قما لو قما بو تعينك تعهم معروفك قلت أرى أمر لك خواز إن العزوم ابتغي فيما أتاك الله ودار الآخرة ọlọ́run fún yẹ fi wálé tàlkíyàmà náà fi wálé tàlkíyàmà náà ọlọ́run ọba subhanahu wa ta'ala sí àní kó bá gbà wáyé àmọ́ má jìkìlẹ̀ ayé ojú alkíyàmà má jìkìlẹ̀ ayé ojú alkíyàmà ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sí wá ní nàìjíríà lónìí àbí nípa báyé lónìí nígbà tó kọlọpọ̀ tó kọjú mọ́ yé ṣá ayé náà wá ń dẹ́rù bara rẹ̀ báyìí ayé náà wá ń dẹ́rù bara rẹ̀ báyìí ọlọ́run mọ́ dẹ́rù bọ̀ ọlọ́ọ̀ba àwa nífẹ̀ẹ́ ayé àgbàgbé alkíyàmà جاب يروا الكلام السلام كنت بحي مش فين كمانو انت بحين كمانو اما بمتهم ها ثلاثين اثنين ثلاثين وانيس انك هاي تحبون الدنيا وتنسلوا الاخرة اني في هاي بقى القيامة ايه ايه ايه ايه القيامة ايه ماشي آه، آه، ايه تحبون الحياة وتنسلوا الموت انيس اسمي يبقى بيكو يبقى بيكو يبقى بيكو يبقى بيكو يبقى بيكو يبقى بيكو تحبون المال وتنسون الحساب مثله قالوا له قالوا له قالوا له ايه اما تسيروا اما تسيروا تحبون القصور وتنسون القبور انتوا فين كده لا لله اسي ما ضلوا ضلوا فبيبقى بيبقى تعريف تحبون القصور وتحبون وتنسون القبور تبقى القبور فبيبقى تعريف قال لك يا عمرو تهيبون المعاصي وتنسون الموت nífẹ̀ẹ́sẹ̀ nífẹ̀ẹ́sẹ̀ ìmọ̀ tẹ́lẹ̀ ọba ẹgbà gbèjì kan fi sí wá ní bá wọ́n tó wá sílẹ̀ ọlọ́run sì kí máa ń fẹ́yìn náà ẹni mẹ́ta fẹ́yìn náà aláàkọ́ tó lọ́wọ́ sí fẹ́yìn náà ni pé àwọn aṣíwájú ní òní bọ́ọ̀ báwọn fẹ́ sí nǹkan ọ̀gá bẹ̀rẹ̀ dọ̀la ọmọ ní ìṣẹ̀lẹ̀ kàdúná ọ̀gá bẹ̀rẹ̀ dọ̀la òní bọ́ọ̀ sallallahu alaihi wasallam kọ́ bẹ́ẹ̀ gírí yóò ní wádà ọ̀rọ̀ nígbọ́ lẹ́yìn náà ọlọ́run ti dáàmù àrùn tí ó gbóògùn coronavirus ní ìjàrá kìí ìsìn mọ́jọ bí wọ́n múra mọ́jọ kó bí wọ́n hajj lọ́dún mi ìkọ́nà ọ̀gá kó sàlẹ̀ lọ́kàn wa àrùn tí ó gbóògùn nípa pé wọ́n ti kààlà wọ́n ti kààlà àti wọ́n ti kààlà máa ti hàn fún wọ́n ti wọ́n ti rárá lẹ́yìn láti ìrìn àṣọ bàbá yìí wọ́n ti di iṣẹ́ àì ọ̀tá wá iṣẹ́ wọ́n ti kì í nù ọ̀dọ̀là wọ́n máa fún ni kálẹ̀ wọ́n máa tún fi dàárọ̀ ni wọ́n ti kí wọ́n ti kí wọ́n ti kí àwọn sì ní ìṣẹ̀lẹ̀ kábà lọ ní ìṣẹ̀lẹ̀. ó yé wa ọmọ mọ́ àgbà àbá ó di àrùn tí ó gbóògùn ọlọ́run dà sí láàrin ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn aburúkú ìṣẹ̀lẹ̀ sí náà nìkú òun náà ni pé lọ́kọ́rù náà fọ́n sọ̀rọ̀ náà a ní àwọn aṣíwájú òní sí lẹ́nu lẹ́yìn náà àwọn lójú lẹ́yìn náà burúkú ó yọ wá ó sì wà mọ́ ọlọ́wọ́ bá kúta lọ́rọ̀ kan wa alámínú islam ọdọ́wẹ́ nìkan kan wa ẹjẹ́ agbìyànjú àti mọ́ ń ta kùrán káti mọ́ fi kùrán ti ṣe máa mẹ́sù a máa pààyàn ní àyídì lẹ́ẹ̀kẹta ẹ máa pààyàn ní àyídì ẹ̀yàkùn àsìkò ó dìde pé àwọn yóò máa pààyàn kí kuma famina ne don su shakawa biyu yin turare shakawa ganin yiwu don kusa da kama musulun kajin su laifi bayan kuma kayan rai ne domin su laifi rai na wọn àrùn tí ó gbógun yóò ṣẹlẹ̀ sí coronavirus ní ṣẹlẹ̀ káàkiri lẹ́yìn náà àwọn aṣíwájú ní ẹ̀nà sọ̀rọ̀ bí ẹ̀gbọ́n ti jẹ́mà títí ni wọ́n ní kọ́ sí ìdára yìí roṣó náà ni roṣó náà ni nítí olè kọ̀gbọ́nù kọ̀gbọ́nù ọlọ́ọ̀bọ̀ sáànà ọ̀tàlá ọwá sí tí a ti bùkọ́ ṣùgbà ọlọ́ọ̀bọ̀ ìbúlọ̀ máa sí ẹwọ̀ tó ń sí lẹ́m ọba tí a ti ṣùgbà ìnàláàlá yóò gẹ́gẹ́ ọba bìkọ́ omi àti àyògẹ́ yìíró àti àǹkùsì ẹ̀sìn ìdájà wọlé am ọlọ́ọ̀bà fún lọ tí ẹ̀rú yé sígbìnì dáadáa fún wa ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala àmì nígbà àti Qur'an ní ẹ̀rí fún wa mọ́sílẹ̀ lórí wa ẹ wá wo Qur'an al-Karim mo làwa mú pàápàá jùlọ káàrọ̀ òjìire làwa mú ní nǹkan ìlú làwa mú ní nǹkan eré òun làwa lùlù sí láàyè ẹkí fáti ẹlẹ́rìn ẹkí fáti ọlọ́bẹ̀ yọ̀ لكن اعطينا لاري والله القرآن يسم شيري يعني. القرآن يسم شيري يعني. أسفوا لا يكفر أي ميزة النبي محمد صلى الله عليه وسلم أسفو عبد الله بن مسعود رضي الله عنه قل عبد الله كقرآن ثم يقول اقرأ عليك القرآن وإليك أنزل يا رسول الله قل معك القرآن ثم يجيش الله وبعد تقول والله الله سقرأ والمنين فيقول لك يا عبد الله بدل في قصة النساء وفي آيات في فلك وكيف إذا جينا بكل أمة بالرسول ودينا على أولاء شهيدا وكيف إذا جينا بكل أمة بالشعيد ودينا بك على أولاء شهيدا ونبي بو نسيري نبي جنة وسيري نبي بو أمان النبي أمان أمة بجوة لا يريم أبي لا يريم المسلمين نبي أمان القرآن لريم نبي أمان القرآن فرعون فاتي على بيو anabi ni hasbuk hasbuk hasbuk abdullahi ó ti tuwe ó ti tuwe kuma to wo ti ku ba anabi sukun ban za wan ti abe pe lebe yo na ti lebe e ba wan ti o an bàbá wa tí wọ́n ti qur'an bo din ki wallahi bo ti ma ti ni olo ti gbà fún wa olo ti gbà fún leto àwọn ọ̀wọ̀ tó ọmọ kùránì kẹ́lẹ́ kíkà bí aláàlùbáríkà aláàmìtẹ́ràn kéèkéè yẹ̀yẹ́ olówó tọ́lọ̀ bàmí wì tó lọ abìláhì وآياته ورسوله كنتم تستهزئون به لا تعتذروا قد كفرتم بعد إيمانكم lọ́rùn sọ́lọ́wọ́ ọba àtàwọn àmì rẹ̀ àtòjíṣẹ́ lódi nǹkan ẹ̀fẹ̀ lódi nǹkan yẹ̀yẹ́ ẹmẹ́wàá àwáwí o ẹ̀tì ya kèfè rí lónìí àti ní mánì fọmọsílù kìfẹ̀ mo ń gbọ́ ìjọ́pẹ̀ ní islamic song tó ń kọ́ islamic song islamic song ní ẹgbẹ́ fi kùránì kan máa ń pè ní islamic kọ̀ǹgọ̀ láàbùrú band mo ń gbọ́ wọn tó sí mursalat wọ́n ní ìgbà tó wòdìlà wòdìlà wòdìlà wà súra yẹn lẹ́ẹ̀mẹ́wàá lọ́lọ́run tó ilé àwọn tó ń tẹ alkiyama yọ wẹ́yìn yóò má ìdín lil mukadzibin bàtàlẹ́bù ni yóò ní wẹ́yìn yóò كان سورة الله بني كن أفضل هذا الحديث تعجبون تضحكون ولا تبكون وأنتم سامدون كان سورة من سيلمة قرآن من سيلمة تضحكون دوان غيري لمن سفح لمن سفح ولا تبكون لا ما سكون لا ما سكون ẹwà mú ní àmìlẹ́dìmẹ̀ ẹmú níka àwàdà bọ́wà bí i jẹ́ jẹun tó bá ní ìsìnkú ní ẹmà kọ̀ọ̀rán ẹmà ájó ẹmà ádùlù sí kọ̀ọ̀rán ìtúwálé mà ti sọ fún wa kí ló ṣẹlẹ̀ ó ní inú àwọn nǹkan ní ìyá ayé sallallahu ní ma'azif àwọn èèyàn mú musical instrument àwọn jìtá gàgà halal ni àwọn àwọn èèyàn òun níbi ìyàwó ibi aago mọ́kànlá àbọ̀ aago méjìlá tí wọ́n á ti pẹ́ lẹ́nu kíkẹ́ ní wọ́n bẹ́ẹ̀ jó fẹ́jó fẹ́jó ní ìlànà ìjà àfúrà kíra wa ọkùnrin àti obìnrin máa darapọ̀ bóòlù àrùkà mùsùlùmí máa tẹ̀lé bóòlù àárẹ̀ kárí òbí máa tẹ̀lé nígbà bá ń Quran orí ní al-Quran kálùkù wá gbìyànjú láti máa ń pa Quran láti máa gbìyànjú àti máa bá ti máa lo al-Quran náà kálìbà wà nínú àwọn tí wọ́n jẹ́rẹ̀ ayé àti al-Qiyama tí Quran yìí wallahi lẹ́yìn àti wúlò fọ́lá yìí tá ti wúlò fọ́lá al-Qiyama nínú àǹfààní tá jẹnu al-Qiyama ń pa Quran Nabi Muhammad sallallahu alaihi wasallam ń tọ́lọ̀ bá ní kí ṣe rí rẹ̀ dúró jannata kọ́nà jẹ́nàta wọ́n ni ìwárakùnrin kùránì yẹn ma jẹ́ lítì fún máa kí bóse kí láyé wọ́n bá fi hàn kí kùránì أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وجلسه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين دي دين تبا حسبي بدان اللي بتي بتدي كما لك وحق قرآن تقصوي بيت ما لنان ورتب ما كنت ترتب في الدنيا ما تولف لك بوندين تولف لك لا يتلوك عليه ما كي يوم الدنيا سفهم فإنا أتيناك قال لو واتقنا أتيناك أو رب سمع بينه وتبني هو أنواع الجنة سلارو أما سمع قوة نيك فقع ẹni tí ọmọ ọlọ́wọ́ ọba ní gbogbo ọba ẹ̀sìn tí ọmọ ọlọ́wọ́ ọba lóṣooṣù káwọn ni wọ́n ní firdaus àwọn arábìnrin ara ìfẹ́ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala síwá àbúwẹ̀ nìkọ̀ọ̀kan wa kùránì ti tẹ̀rí láti mọ bára sọ̀rọ̀ nípa kùránì kọ́kọ́lùkù wa rí àgbìyànjú láti mú kùránì ní ọ̀kọ́ dúdú kálẹ̀ fàṣíkú láti mọ kọ́kọ́ kùránì kálẹ̀ bá wà náà tó jẹ́ ayé tàlkìyàmà lọ́wọ́ bá ń bẹ̀ sànú wa jájẹ́rẹ́ tàlkìyàmà à ń rọ̀ wa ọmọ ya wa tí à kuka kan shi nan ni amur muna khatab islamiyya 0000005 69821 account number ni with your jaiz bank oko account na ni amur muna khatab islamiyya account number ni 0 5 69821 ọlọ́wọ́ sọ alẹ́ sàárè gbogbo àtàbà ń sẹ́dúgbà àwọ̀ rẹ̀ ọlọ́wọ́ bá sọ́wọ́n tọ́lá ọlọ́wọ́ sí mẹ́lẹ̀ fún ìṣẹ́ ìdọ̀kan wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh alukọ́lọ́ ọlọ́wọ́ bá atọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣọ́wájú ẹ̀dá adẹ́dùwa muhammad sallam ẹ̀dá kò wá tó rọ̀ wá nípa àkáǹtì wa tí aṣọ́wà yìí tí ó lè bàbá lọ kọ́lẹ̀ bá máa sọ fún àwọn DITV àtàwọn alheri radio kárífà ń lọ́wọ́ kọ́lẹ̀ bá tààtì rẹ̀ ẹ̀tí wá ní béèrè ní béèrè tó lọ́wọ́ fi yé wa dà ẹ̀tí wá ní béèrè mí náà ìgbìmọ̀ ti ránṣẹ́ sínú àwọn nọ́mbà tí ó ti fún wa lóògùn ọlọ́ọ̀bà á máa dá àwọn ìbéèrè náà bísímìlà wàhálẹ́kùn sàlám jẹ̀nà wàhálẹ́kùn sàlám rahmatulahi wa barakatu. Wọ́n wọn máa ń gbé ẹ̀lẹ́káwọ́ bọ̀ pé àwọn ìsàmì sọ̀rọ̀ náà wọ́n ní káwọn bọ̀ náà pé ìwọ́ wá ní káwọn ọmọ tó. aláàkọ́ ọlọ́ọ̀bà kó sàn gbogbo aláàbẹ̀kẹ́ rẹ̀ aláàkọ́ káwà fún ìtòrí ayé àwa ń torí orin nítorí àwàdà nítorí àwà kankan nípa wá sínú ọba ni ní à ń kiri ìsọ́nà ọba náà ni pé alìntìsálì àwàmírìlá wọ̀tí náà àwọn tó lọ bá ní káṣí káṣí tó bá ní kọ́ kájìnà sí kájìnà sí ibi kọ́ mu ní kí wọ́n bọ́ fúdì kankan àwọn islamic song ọlọ́run ọba lọ́sọ̀ nǹkan rẹ̀ bẹ́ẹ̀ ànábì lọ́sọ̀ nǹkan rẹ̀ bẹ́ẹ̀ nítorí pé àwọn kùránì tó yẹn fi ń kọ́ ọlọ́run ọmọ alámìnà ọ̀ṣẹ́ rẹ̀ ọmọ yẹn bàgẹ̀ lá in huwa illa dhikrun wa qur'anun mubin ọlọ́run ni àkọ́ ànábì lórí ọmọ yẹn bàgẹ̀ lá kọ́lẹ̀ tó mọ́ fi kùránì kọrin nǹkan nǹkan míì ju Qur'an àti ìrántí ọlọ́ọ̀bà lọ wáàbí ni Qur'an tí ẹ bá ń dá wáàkà tí ò sí lóun kò sábúrú bẹ̀ tí ẹ bá ń dá wáàkà tí ò sí lóun bẹ̀ láwọn wáàkà tó pé ìmọ̀ ni yóò máa gbèsè ọlọ́kàn bí wáàkà tó bẹ̀rẹ̀ ètò wáyé pé bùlálà olóòkè ó sì kó fún mi bùlálà olóòkè ó sì kó fún mi mi ò ní ìpàlà òòtá pẹ̀lú mìíràn bùlálà olóòkè òfin wákẹ̀mí ṣe ilẹ̀ ìlòfin ní aláhùlókè ọlọ́ọ̀bá ọmọ kókè lọ́wà rahmanu aláàtì tẹwà wọ́n lè tún mi ní pẹ̀lúmí ní tí aláwọ̀sẹ̀ ní máa fi ṣe òun kan ní tí aláwọ̀sẹ̀ ní máa fi jésù ní tí aláwọ̀sẹ̀ ní máa fi jẹ́mi ọlọ́run nìkan ní màpì bùlálà olóòkè òfin tó fún mi wọ́n ti wákàtí nígbà wọn kí ní wákàtí máa لذلك أكينا تودا لذلك أكينا تودا أولاتي موا ثم دمعوه لذلك أكينا تودا Láka ìtì máa ń kọ́ ọ̀pẹ́ tó mo ti lẹ́wọ́ ní ilé ìkẹ́ o, ní ìdí wọ iná. Ọlọ́run bá ti mọ̀ wá, tó máa dábàá ìwà ó máa wá hù, tí máa fi wọ ilé ìkẹ́ tí ìdí wọ iná inú wákàkà táwọn ẹ̀sìtì lọ ní dágàkà pé ìnàkọ́lù ẹ̀kọ́ lórí wọ́n lè sáà ní ilé ìsáde kó annaman mata mọ́mìnà lẹ́sà fi náà rí yọ́rọ̀dù ìnàkọ́lù ẹ̀kọ́ lórí wọ́n lè sáà ní ìsáde kó annaman mata káfíọ́ kó wà fi náà rí yọ́rọ̀dù ìdájọ́ ọkà mi sọ wípé amina fi jẹ́rìí kẹ́ni bá kó lè mi ní kò ní kéré mú wọná ìdájọ́ ọkà mi sọ wípé ahọ́n ní náà sì bẹ̀rù sí ẹni bá kó nìkan sì fi iná ní yọ́ wọ̀ gbọ́dọ̀ gbogbo eléyìí ọ̀rọ̀ ọlọ́ọ̀nù ẹni tí kò ní dìlù ẹni ọba kàní ọba fẹ́ ti dágbọ́ pé àwọn àyà Qur'an kọ́ kọrin mú àwọn ọ̀rọ̀ tí ẹ̀yà níbi sílá náà ti dáwákà wípé almatani habibatani ila khafifatani ala ثقلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان بكم حبيبتان للرحمن اما قولوا لنا الله بعد وكي يعني ايمي كتاب قولوا لنا خفيفتان على لساني وفيات وي كسروي كسروي لها ثقلتان في الميزان فلا بسكس وسيري انتو سبحان الله بحمده سبحان الله العظيم بدأ واقع آية ديوا أبدا واقع هو مقرآن وجلا وجلا وجلا وجلا قرآن نو كيف أبو ما في سورة هي سورة المرسلات ẹmẹ́wàá lọ́wọ́n sí ilé ọjọ́ pí alkama ni ọkù wẹ́ìlú ni ọmọ èdè ní mọ̀kànlélé nínú ìkẹta ní kọni ó di yẹwà tó ọ̀yẹ́ káfùrọ̀ síra wa káwọ̀ bá kó sọ̀rọ̀ nǹkan wa àyè mẹ́tùmọ̀ kùrán lọ́fàtà fi قلبا من كما صوت من فيه والله تعالى اعلم نعم هذا اللي بيجي بالثمانية الله وعليكم السلام ورحمة الله وبركاته Thank you. ayélujára ti sọ ní ìjàmbá ló bá wọn ṣe pátá ṣe àwọn ètò ìjọ ní táwọn ìwà ajá ṣe ìjọba ní pàkúrà àtúmọ̀ ó mà ní kí bóyá yóò máa tàbí ara. bẹ́ẹ̀ ni àṣìṣe ọlọ́run ọba ni pé tí wọ́n ń ta quran and tutu kábípẹ́ kábípẹ́ gbọ́ máa gbọ́ kábípẹ́ bá wà nù àǹfọ̀nà wọn fàánù tọ́lá wà nù lé ni bá wà nù mọ́tò ni tí wọ́n ń gbọ́ sí láti quran kábípẹ́ ní síbi náà ń gbọ́ tọ́lá yìí pọ̀ kábípẹ́ quran kọ́tà àdìjáwìn àdúgbò mọ́tọ̀rọ̀ ẹ̀yà ká quran yìí kawar ke an tsaro ne ba zon ka Qur'an to ba ba suri ne ba ba tsaro sanuwa ko ni kada kai sun ce yawa nan kuma ka Qur'an lawo inu ka pa Qur'an ye kama sorowa abi kikwa ma ke ka da dake ibi jazu ne Qur'an la bara ju ta ma ke an ma pariwo ko ba mu ato lo fa ka ila ma yi Qur'an fa fa ti annabi Muhammad sallallahu alaihi wasallam kuma ke نهيت أن أقرأ القرآن وأنا ساجد وقف مثل ما تقرأني سجود قرآن لبعد بانه هو سجود إذا ما في قرآن ورا الله بقى أراه يعني ما بقول دعاء كبير آية قرآن لما كي سجود القرآن يعني خذ قرآن بمو يسلام بني قرآن يسجود ما كي سجود فعم بيوات من قرآن كان فاتحين نقول لا وانيو نقول متو لا وانيو تبدل ما أصروا كيا قرآن kálẹ̀ máa ti kìí sí Qur'an yẹn kó lè dáadù bí àwọn Qur'an tó lọ́nà gbọ́ kárí pé àgbàtúmọ̀ ń tàn bọ̀ sí dáadù alámọ̀túmọ̀ rẹ̀ náà kò sáré ń bẹ̀ sọ fún mi níjọ́ ni àwọn mú sí burúkú kan bẹ̀rẹ̀ sí pariwo lórí àwọn pariwo pariwo láì tí a bá dálẹ̀ kó àwọn tẹ̀fẹ́ kí n ti bí ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ ló bá bí nẹ́tì Qur'an ló bá bí Qur'an gbogbo wọn ti kọ́ ọlọ́run láti bí ẹ̀ láti bí oṣù mẹ́ta lẹ̀ fún wọn kàràmà ìsúnmí ọlọ́run fún alágbára Qur'an agbára ní fẹ́ ìbáwá Mustapha onígbànjo ọlọ́ọ̀bá kó máa fún ìgbà báyìí báyìí ni chairman Ansarudeen àwọn ni first chairman Muslim Council of Nigeria dikad nembe ìbí ni secretary wọn báyìí òbí dáadáa ni báyìí ló kẹ́ MT ẹ̀mọ́ bí ìkó ìkó yẹn ni MT sọ́mọ́túnmọ́ law anzalna hadha al-Qur'ana ala jabalin فرأيته خاشئا متصدئا من خشية الله وفرق الأمثال نضربه على الناس لعلهم يتفكرون دائما ما تفهمون دائما تبقى توافقون ثم تبلغها تبقى نسره تبقى تقبيوكي نسره تبقى تقبيوكي تبقى كقرآن لو ولوبا قرآن يصحب بكروه والله جمع يقول kùsísòrò náà tó fẹ́ gbọ́ gbogbo gbanájú rẹ̀ bá wọn ó ní kókó nígbà wílé pé èrò tó ń lọ tó ń bọ̀ ẹ̀ máyì lọ gbúlógbọ́ náà sí arákùnrin gbúlógbọ́ náà sí arábìnrin kùránì àwọ̀ ẹ̀sà onítìmí àrùn tó bá wò lọ́pọ̀ sí ọ̀kan jàǹdàmà ní owó yòókù tán ẹgbọ́n ní èrò tó lọ tó ń bọ̀ kùránì sípà yóò wúyú gbogbo ìdọ̀tí ọkàn rẹ̀ gbogbo bídí àánú rẹ̀ yóò fọ́ dànù àrùn tó bá wò tọ́kọ̀ ọ̀tí ọ̀sán jàndàmà ní owó yókù sán ó ní wà kùránì kéèsì ń tàbà fi ṣeré ni kéèsì ń kàn wàdá ni wọ̀lẹ́ oríire ẹ̀kàn kíámà ni wọ́n já wà náà tún sílé ẹ̀kàn kíámà àwọn tó bá ní béèrè tí wọ́n láǹfààní àti béèrè báyìí wọ́n lè pèsè orí nọ́mbà yìí tí ó wọ́ Zero zero zero eight eight eight two three three five seven number 08023583078 nọ́mbà zero ni 08023583078 láti wá sórí ètò yìí pẹ̀lú ògùn ọlọ́ọ̀bá torí nọ́mbà yìí á dáhùn béèrè ní àwọn ọ̀sẹ̀ tó ń bọ̀ ọlọ́ọ̀bá mọ́tò wà pẹ̀lú wa kí wọ́n gbàgbé àkọ́ nọ́mbà 08023583078 عمر بن خطاب اسلامية جائز بنك زيرو 0569821 ادوا عمر بن خطاب اسلامية جائز بنك الله صب ولا سنري الله با سبحانه بقول ولا تنسى لوري ليدي وقربا كاكو لوبا سبحانك اللهم وبحمدك نسل ولا اله الا انت نسل ونتوب اليك